akí gbogbo ẹ̀yin olóòfẹ́ apá sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lóko ọ̀dùn kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà kankan tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ owó ṣe ń lọ ẹnì ìṣó níbẹ̀ nàìjíríà mọ̀ pé ẹ má sọ pé àwa nàìjíríà wa sójà yóò gbìyànjú àwọn olórí burúkú tẹ kó sínú house of assembly àwọn wèrè tẹ kó síbẹ̀ àwọn náà fi kíní yìí fi ń jẹun. sẹ́ni hmm. hmm. gbogbo tí mo bá sọ ẹ lọ fàṣẹkẹ ní two thousand and twenty-one there was no two thousand and twenty the budgeted six hundred and fifty billion only for the Nigerian army. Certified insurgents. That's a lot of money. In 2021, the budget 780 billion, hmm. including 4 billion for Operation Lafayette Dolly. In 2022, it's 140 billion. My budget can fight insurgents. This has become cash cow hmm. between the senators. Hmm two weeks uh, two weeks ago, precisely three weeks ago, 350 Nigerian soldiers na cross the border Cameroon. Wọ́n mú ìtàn ara wọn láti fi survive. Wọ́n gbàgbé wọn sínú igbó. Wọ́n á mú ìtàn mi, mi á mú tiẹ̀ láti survive. Ah. Ẹnu ka newspaper dáadáa, wọ́n ní three hundred fifty Nigerian soldiers disappear. Ah, so wọn tó ń pa tó ń bẹ́rì o, and these same people tó ti débi ẹ ọmọ kékeré tán pa tiwaladé ọmọ àti lórúkọ ọmọ ẹ sí i. Tolúlọpẹ́ Arótilẹ́wá sà. Tolúlọpẹ́ Arótilẹ́wá. It was a plan. ọmọ yẹn ti jà kọjá ibi tán ran wọ́n ti ń pùsì àwọn arábìnrin wọ́n ti ń lọ wọ́n wá kọ́ọ̀lì ẹ̀ padà wálé wọ́n wá lu èèyàn kan wọ́n ló rìvásì mọ́tò lẹ́yìn ìgbà tán ti gun lábẹ́rẹ́ ẹlẹ́ rìvásì mọ́tò ẹ ìmọ̀ ilé ìbùdó ẹ wo general adeniyi ẹ bá wo fídíò kan tó ń sọ pé sir the morale is high we only have a casualty we can move it wọ́n mú fún mọ́ yẹn wọ́n náà gbé lọ special duty wọ́n lè court martial rẹ̀ tó bá ti dìgbà tá à ń súnmọ́ àwọn ará bíi Lai Muhammed ló máa call pé we should call back Lai Muhammed wọ́n ní there is a call from the presidency sójà lẹ́nu yìí o sójà lẹ́nu yìí o. nígbà tí kinní tó ti ń dé ẹnu ọ̀nà wọn wọn náà fẹ́ impeach president ó ti ń di ẹnu ọ̀nà because ẹni bá sọ̀kò sọ́jà kò mọ̀ pé ń bọ̀ wá bára léwu. Hmm. bẹ́ẹ̀ni sá. kòkò tán sọ wọn pẹ̀lú ìjọ kìíní àná ló ti ń padà wá bá wọn yìí. Hmm. kàbíyèsí. ẹ wo ẹ wo bàbá tẹ pè ní Tinubu yìí bàbá yìí hmm. ẹ wo ẹni tó mú as a running mate. Shetima. That Fulani man from Kanuri, Shetima. Shetima and mudu Sherif. Àwọn tó ń dá Boko Haram múlẹ̀ ní ẹ lọ fa ṣẹ́ẹ̀kì tí night. sọ. Wàláì tàláì kò sọ̀rọ̀ mbẹ̀, Gómìnà ní tẹ́lẹ̀ tó ń dá Boko Haram múlẹ̀ nìyẹn sẹ́, six Boko Haram ló wà ní kọmíṣánná àwọn méjèèjì both Mudu Sherif and Shetima. I'm not a Hausa I live most of my military life in the north, northern part of Nigeria ni dan yarbawa ne ba hausa ba kana ji ko i stay from all the southern kaduna from jaji to uh, to Kachia, from Kachia to jama'a from jama'a to kafanca kafanca to Gidanwaya, Gidanwaya gidan waya to gudugudu gudugudu to mancho to saminaka to jadindi right. to todamu division in jos so when you're talking about the security i know this thing is a cash cow ẹ gbàgbé gbogbo tó ń ṣẹlẹ̀ wọ́n fi make owó gbogbo kí wọ́n da fúlàní síta yìí they are using it to make money hmm, àwọn tó dẹ̀ ń ṣe ok nígbà tó ń mú àwọn tó ń sọ wọn tó ń sponsor wọn kí ló dé tó sọ pé don't name names don't name names ṣé ẹ̀ ń gbọ́ gbogbo ẹ̀ ń yẹn. àgbọ̀yé sà. don't name names tẹ́ bá gbọ́ kí ni kò sí media station nàìjíríà tó ní ìmúrúkọ àfọwọ́n media eh, Dubai. Eh, gbogbo ọ̀tá sponsor opinion wọn wà náà wọn national assembly yẹn. kàbíyèsí. n tí yóò yí ọmọ nàìjíríà ṣe rí tinubu tán pùṣì sí yìí tinubu èmi ń sọ fún àwọn south west ẹ jẹ́ kí n fi àwọn elédè tó kù lẹ̀ ṣe rí gbogbo south west wọ́n ti wọlé sí yín lára o wọ́n ti sọ̀ráǹdì gbogbo wa ṣe rí àwọn táǹkó tẹ́lẹ̀ rí wọn nu tírélà tẹ̀ ń kó wọn bọ́lẹ̀ nígbà tẹ́ rí wọn ẹ̀rí nǹkan ọjà lọ́wọ́ wọn o àwọn tó fẹ́ lọ lo nǹkan ìjà tán ti kó sí south west nìyẹn. ọlọ́run á máa gbà wá o. gbogbo kíní kó wà lọ́wọ́ àwọn youth ẹ̀yin youth ṣẹ́rin ní nineteen ninety two sá ẹ mọ̀ ni mo sọ̀rọ̀ ju ní nineteen ninety two ní àti mo join army. Hmm. àwa our uh, uh, chief of army staff then was uh, Colonel uh, Absalam Abubakar tó later di head of state kó hand over fún Ọbásanjọ́ ó sọ fún wa lọ́jọ́ kìíní àná nígbà tá à ń graduate ní deport Nigerian ó ní you people are the gallant soldier you are the leader of tomorrow nineteen ninety two títí dìgbà táwọn after thirty years mi ò jẹ local government chairman o ǹjẹ́ councillor àwọn tó sọ lọ́jọ́ kìíní àná àwọn náà ṣì wà lórí oyè o. fẹ́ tú àṣírí kan tẹ́ mọ̀ fún yín lẹ́yìn gbogbo yín lẹ́ran tí ensars tẹ̀ ń ṣe ní Lekki Toll Gate a peaceful ensars peaceful ensars ẹni tẹ́ fẹ́ dìbò fún lẹ́yìn ìpèpè yìí tèmi ń pè ní àgbẹ̀yìn lẹ́yìn ìlàṣíwájú àgbẹ̀yìn bímọ sí o kò ṣàṣíwájú nígbà tó rí pé kínní yìí ó ń bá nǹkan jẹ́ fún òun ó fún sanwó èpè tẹ́yìn pè ní sanwó-olú ó fún ní ọ̀dà Lagos Garrison Command ni mo ti ń serve hmm. Lagos Garrison Command ní kò yí hmm, ibẹ̀ yẹ ọ̀rẹ́ commandant wa ní General Buba. ṣẹ́gbẹ́ nìyí wọn ò ní káwọn sójà yẹn jáde lọ shoot to wound o eh. wọn ò ní ká lọ play ká lọ shoot amọ eh, black amọ wọn ní ká lọ shoot to kill ní General. Um, ló kọ ẹ wúrà òun ló gífù ọ̀dà ló kàn jáde òun ní kọ̀mándáǹtì lagos garrison command as of that time nígbà tí kinní yẹn yíwọ́ tó yíwọ́ máa kí n yẹ ẹ wo máa tó wá sí kinní kinní tán set up yẹn tó kọ́kọ́ fẹ́ deny tí sanwó-ìpè deny pé òun kọ́ tí màá yẹn sọ pé sanwó-olú fún un ní ọ̀dà ṣe nígbà tí ọ̀dà yẹn wá tán níbo nígbà tí kíní yẹn yíwọ́ níbo ni agbẹ̀yìn tẹ̀yìn pè láṣíwájú mo ló sá lọ. ó sá lọ France sá. Hmm. ó sá lọ sí France. ṣèbí nígbà tó ń padà bọ̀ lẹ́yìn ìgbà tán ti pa ṣe ẹ mọ òkúta lọ bẹ́rì tán kó sínú odò ẹ rí wọn. táwọn sójà yẹn kó lọ. ẹ bọ dádì nǹkan tí tọ́ba there are few interviews sí ọ̀gbẹ́ni tó ń pè ní Bọ́lá Ahmed Tinubu àti àwọn sọ̀pọ́tà APC wọ́n máa ń jẹ́ lẹ́nu gbogbo ìgbà pé àwọn tí wọ́n pa àwọn èèyàn wọn dà pé kò sóògùn kankan tó pa ní endsars ó dẹ̀ jẹ́ nǹkan tí ó yà wá lẹ́nu. ẹ̀gbọ́n mi tí Tinubu yẹn ń sọ ó sọ fún mi pé àwọn tó ti ẹ̀ ṣùtù wọ́n ní ánsà láti question láti ánsà nígbà tí bọ̀bọ̀ yìí ń bọ̀ ṣe bí àwọn inú àwọn èèyàn iná tó lọ pàdé ẹ̀ tó sọ pé i'm still the Jagaban of Lagos gbogbo ẹ̀ la rí. ṣé ọmọ ti yẹ yín ẹ ẹ ṣe rí ẹ jẹ́ kí n sọ kí ní kan fún yín ṣe rí ẹni tó ń gbébọ̀ wá fún yín yìí wọ́n fẹ́ mú wa mo sọ kí nìkan o mo ní Yorùbá nation máa dúró ṣùgbọ́n kílẹ̀ tó pòṣìkà ń hmm. rere àti bàjẹ́ o ẹ jẹ́ kí n ṣe example Ukraine àti Russia fún yín ṣé mo gbà tí Russia fi ń fight láti gba Ukraine wọn ò tí ì rí gbà o ṣe rí àwọn tó wọlé sí South West kì í ṣe pọ́n máa gbà bọ̀ kójú wa tó là wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀ tí ò yẹ kó lè gbogbo ẹ̀yin tẹ́ sọ wà ní lẹ́kí phase one lẹ́kí phase two tẹ́ gbádùn wọ́n ń wá kanlẹ̀ kó máa yín tọ́mọ máa yín di eyín lọ́nà fún kó máa dún yín ní ẹni tẹ́ máa tí ẹ̀ bá tètè ṣe kíá kíá kíá kíá kíá. ẹ bá take action. níbi tí mo ti wá I'm from Ondo State kò jìnnà ọ̀rọ̀ broad daylight wọn lọ masaka wọn lọ mú broad daylight o àwọn tó ṣiṣẹ́ yẹn wọn wá láti ta wọ́n ti wà nínú ọ̀wọ̀ wọ́n ti mọ gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀ wọ́n ti mọ gbàtọ́ àwọn tó ń rán wọn kínní ẹ sẹ́tọ̀pù àmọ̀tẹ́kùn ẹ kógi lé wọn lọ́wọ́ hmm. ẹ gbé ṣàkàbùlà lé wọn lọ́wọ́ ṣùgbọ́n gbogbo àwọn isap àwọn fúlàní wọ́n ń gbé eighteen forty seven wọ́n ń gbé kalashnikov wọ́n ń gbé bàbá tó kó owó wa jẹ tó lọ fi ra lé káàkiri gbogbo arab country wúrà táyì iṣẹ́ yìí tó rà sí kinní là ń sọ ni òun náà tún múlẹ̀ ní àti Nigerian ambassador sí Benin Republic. Hmm ìyàlẹ́nu ló jẹ́ sáà. yorùbá yorùbá ẹ̀dá wa ń dúró. àwọn ọba àwọn ọba kan ní ilẹ̀ yorùbá wọ́n máa fi burata ìjẹ jagunmólú ọ̀wọ̀ kọ́lọ́ jẹ nfa ìyá. kò ń ṣe ọba kan tẹ̀ gbogbo gbogbo ọba south west bẹ̀rẹ̀ látòrí ọ̀ní ọ̀fífẹ́ olè ní gbogbo. kábíyèsí. pátápátá wọ́n ti tà wá àti olúwo ọ̀fìwọ́ gbogbo wọn ti ta yorùbá wọn ti ṣèbí adó èkìtì ìwé ọ̀fà adó èkìtì òun náà tún mú fúlàní kan oní sẹ́ríkì ọ̀fẹ́ ṣé wọn mọ̀ tó mọ̀ sẹ́ríkì ṣé ọba ń pé méjì láàfin ni torí tọ́mọ jẹ iná ni bàbá mi ìwọ sẹ́ríkì ọba ló ń jẹ bẹ́ẹ̀ sẹ́ríkì ọba ló ń jẹ bẹ́ẹ̀ ṣẹ́rí àìṣọmọ ibo àìṣọmọ ibo rárá ṣẹ́ máa rí zè tá ṣe ń bẹ̀rù Peter Obi ẹ ṣe ká wò sàn. wọ́n mọ reason tó ṣe ń bẹ̀rù Peter Obi reason tó ṣe ń bẹ̀rù Peter Obi Peter Obi ò campaign ó ń ṣe movement lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ wọ́n mọ̀ pé tí màní bá débẹ̀ tí wọ́n tán òun náà ṣe sọ pé ẹ jẹ́ ká lo bọ̀bọ̀ tó fẹ́ kó tòní tàn láàyè tó ń pè ní àgbẹ̀ ìtẹ́gbẹ̀ làṣíwájú yìí because èmi sọ fún àwọn èèyàn kan mo ní tí Nàìjíríà bá ṣì wà o bá ṣì wà possibility wà kó tí òun náà máa gbé síbẹ̀ ẹ kò sí possibility kó máa lọ́dún kankan tó gun lábẹ́rẹ́ pa ah. ẹ̀jẹ̀ putin yẹn ló máa wá padà hmm. àṣẹmọ̀ kí ni constitution nàìjíríà sọ tí president bá kú sà. deputy ló máa wá ta ló máa take over. vice president. ok ṣe fi báyìí the same kalori man tó mú yìí òun fúlàní ló ṣe ń padà bọ̀. ó bẹ burú ó burú jáà. boko haram kingpin. àní àwọn tájà boko haram múlẹ̀ nìyẹn sẹ́yìn òun àti Sheriff they use it for their political talks. àwọn arábì yẹn wájú ok ẹ bèrè báwọn àwọn arábì ṣe rí deadly weapon ta ló ń kó fún wọn. Ah. ẹ mọ̀ èyí tó máa ń dùn mí jù lójoojú ni pé ká máa sọ pé Amẹ́ríkà British America, British mo ní kò àwọn arábì ní problem tiwọn hmm. ẹ lọ wo sí Nigerian eh, eh, Port Authority kò sí nǹkan tó ń ṣàṣì máa ń bẹ̀ tó bá ti ní pé sẹ́nitọ̀ kan ló lélẹ̀ wọ́n máa mú fún kọ̀ǹtẹ́nà yẹn jáde ni. wọ́n tẹ̀ ní kankan tó máa ń pè ní landport sà north tó jẹ́ pé gbogbo ẹrù tó máa ń dé wọ́n máa ń mú pẹ̀lú sí landport wọn ni. wọ́n á mú wọ́n á mú fún wa láti nìjẹ́ ìwọ́nú ilé kí lẹ fi ìgbọ́n ṣe kúrò sí bọ́dà tiwa àní ká má rún jẹjẹ wọ́n ti mọ̀ pé tomato patrọ́tọ̀ ló dà wá Yorùbá láàmú.